الحمد لله رب العالمين اللهم صل وسلم على سيد الأنبياء وإمام المتقين وعلى آله وأصحابه إلى يوم الدين أما بعد يقول الله سبحانه وتعالى في كتابه العزيز لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أيها المؤمنون أيتها المؤمنات اعلموا رحمكم الله أنكم في أيام مباركات وأوقات فاضلات فيها نفحات الرحمن وبركات رب الغفران أيها المسلم دونك يوما يتباهى فيه ربنا بالمؤمنين يوما هو أسعد أيام الدنيا يوما لا يأتي إلا مرة في العام فاستعيد من اغتنم ذلكم اليوم هو يوم عرفة روى أبو قتادة رضي الله عنه أنه سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم عرفة فقال يكفر سنتين سنة ماضية وسنة مستقبلة رواه مسلم والبيهقي واللفظ له أيها المسلم احرص على أداء صلاة العيد فإنها سنة نبيكم صلى الله عليه وسلم وكادت أن تكون واجبة فعن أم عطية رضي الله عنها قالت كنا أمرنا أن نخرج في العيدين العواتق ذوات الخدور فأما الحليض فيشهدن جماعة المسلمين ودعاءهم ويعتزلن مصلاهم رواه البخاري اعلموا رحمكم الله أن الأضحية سنة نبيكم صلى الله عليه وسلم ولكن يجب أن تكون خالقا أن تكون لله خالقا يجب أن تكون لله خالصا مقتديا فيها نبيكم صلى الله عليه وسلم فعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يضحي بكبشين أملحين أقرنين رواه البخاري أيها المسلمون إن يوم عيدكم في هذا العام يوافق يوم الجمعة إن يوم عيدكم في هذا العام يوافق يوم الجمعة وعلى المسلم أن يتعلم أحكام دينه فالإسلام يعرف بالأدلة فالإسلام يعرف بالأدلة لا بالآباء وعادات الشيوخ فعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال قد اجتمع في يومكم هذا عيدان فمن شاء أجزأه من الجمعة وإنا مجمعون رواه أبو داود وإسناده صحيح بارك الله لي ولكم واجعلني وإياكم من السعداء في الدنيا والآخرة إنه على ذلك قدير الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف النبيين وإمام المرسلين وآله وصحبه أجمعين وبعد أي مسلمين لقني يعتدرني أو تبما دوبة فولون وباني ببوبة فولون وبا توجسك هنا لسواك من الإسلام لوري دادا أما كان سوري لنا sọ̀rọ̀ mọ́ sórí burúkú lónìí àwọn kan dẹ̀ sórí burúkú lánàá wọ́n wá ń sórí ilé lónìí gan ọlọ́wọ́n aká wa pẹ́ tó sórí ilé lánàá tó tún sórí ilé lónìí ìwọ ọlọ́wọ́n ọba àwa dúpẹ́ lára apá dúpẹ́ yìí ọlá wa náà jẹ́ kọjá la fún ọlọ́wọ́n ọba wọn àti ọlọ́wọ́n ọba ń pè wá nínú al pé òjìṣẹ́ mi tí mo rántí yín fi ṣe ànábì ní ọ̀rẹ́ mi النبي سمانته محمد صلى الله عليه وسلم لقد كان لكم في رسول الله أسوة حسنة أو قصر هنا يا نبي جفني nígbogbo ètò ẹ̀sìn òun náà lẹ́mọ̀ àwòkọ́sù nínú ètò ayé bàbá fẹ́ráyè rẹ̀ tò tí ó dáa fún rẹ̀ sálọ béèrè bóun yẹn sáà búrò àná lèbi tè ibi tí a lò sínú àti torí rẹ̀ ń jan àwọn aláìsùn náà táyé rẹ̀ bá ń dojú ẹ̀sọ́ fún pé kọ̀ aláìsùn náà dáadáa kọ̀ mọ́ kò sì béèrè níbi tẹ́ ẹ̀kọ́ béèrè ọlọ́run ní oṣù watan hasan hasan ọ̀tọ́ lọ́n fi bẹ́ẹ̀ fi yọ ayé pé ó wò lè tẹ̀lé ànábì kíkẹ́ ọmọ dà làkọ́dí làkọ́dí lọ́n tó làkọ́dí káàna lakum fi rasulillah oṣù watan hasan ẹjá tẹ̀lé ànábì lẹ́yìn ẹjá máa béèrè pé kílẹ̀ ànábì ànábì sàárín nínú ètò ẹ̀sìn àti nínú ètò ayé bá ṣe wàláhì tó bá béèrè pé bóòlù ti ṣètò ayé yìí níbi ayé báyìí báyìí

ó ti ń kọjá lára wa ẹlò ní òsì mọ̀ ó dà bẹ́ẹ̀ lómi ti wà ní jẹ fà ní jẹ jọ ló tún wà lẹ́nu sí òye ká yẹ oyí padà fún ẹ torí pé wà láwọn ọjọ́ special day àwọn àkókò tá a wà yìí bára sí wà lọ́jọ́ rere àwọn ọjọ́ ńláńlá yìí bẹ́ẹ̀ ni látún wà ní àwọn àkókò tó sún wọn àwọn nafahatu rahman àwọn atẹ́gùn oríire tọ́lọ́wọ́n bá ń fẹ́ táyé ọmọ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bá rọ káàtó rọ́bìlì gbogbo Albarika ọlọ́wọ́ ọba ọmọ ń sọ̀kalẹ̀ ọ̀yà lọ mú ti ẹ́ mẹ́ kò tó tán a lè ń pè wá kó tó tán náà ni àwọn ọjọ́ tàà wà yìí àwọn ọjọ́ ńlá ni o pẹ̀lẹ́ kí n ẹ kákó fa rẹ̀ kákó yìí rẹ̀ kákó ìbùkún bẹ̀ kátó kó rí rẹ̀ ẹ̀rọ ọmọ àti ọjọ́ kan bẹ lọ́ọ̀kan yìí ìtẹ́wọ́ yìí ó sọ tọ́jọ́ náà bá dé báyìí ọlọ́run ọba fi ẹ̀yìn dátìlì ní sáàtì ẹ̀ lọ́n yẹ̀sàbá ha ọlọ́run ọba yóò máa fà wá mùmìnì àwọn ẹ̀dá ádámà ọmọ ádámà tí a jẹ́ mùmìnì yóò máa fi wá ṣe fáàrí lórí àwọn màláíkà ní sánmà ọjọ́ kan bẹ tó jẹ́ ọlọ́run ọba ó fi wá ṣe fáàrí lórí àwọn màláíkà níbo ní sánmà ọlọ́run ọba ọmọ sọ fáwọn màláíkà àtọ̀gáyín àtọmọsẹ́yìn ẹ máa wò táwọn ọmọ agámọ ẹjọ́ kìíní àná tẹ́ ń sọ pé kí n mọ́jà ìjó kìíní àná fún wọn balẹ̀ jẹ́ ṣé pépà ti kan nínú wọn náà ní sílọ́hún káríkì sí ń jọ àrọ̀ fáìlì ọ̀nà ọ̀bà yóò máa fi wá sí fáà níjọ náà ọjọ́ tó ń gbé ọkàn náà ní lọ́dún ẹni tó sorí ire náà ẹni tó sorí ire níjọ náà ẹni tó sorí ire òun náà lẹ́ni tó sorí ire níjọ náà ọlọ́run já sorí ire níjọ náà ti wá kí lọ́jọ́ náà yàwó máa àrọ̀fà ọjọ́ àrọ̀fà wàláhì ọlọ́run fún ayé nǹkan náà ní islam táà ṣe wà á ma bó ti wá ń ṣe mùsùlùmí mi táyé rẹ̀ wà á rọrùn tẹ́sìn rẹ̀ ní òtútù wọn á lò á lò àwọn ọkùnrin tó ń fún ayé yàwó mẹ́rin ọjọ́ kan péré tó jẹ́ sí pé kò sí bẹ́ẹ̀ nínú ọjọ́ ayé ọjọ́ ńlá tí wọ́n ń pè ní ọjọ́ àrọ̀fà ibi tí ọlọ́wọ́n wá kẹwàá dé nínú ẹ̀sìn Islam kò sọ pé ń tọ́lọ hajj nìkan ló ní ajọ́ àràfà láàfọ́ pọ̀ ìgbé tó ọ̀bá lọ hajj ò lè torí rẹ̀ kò sí bẹ́ẹ̀ ní Islam tó ọ̀bá lọ hajj ó torí rẹ̀ jẹ́ náà yóò mọ̀ àrọ́fà ń bẹ̀ yóò mọ̀ àrọ́fà ọjọ́ àràfà kí ó ṣe dédé ọjọ́ àlàmísì tó ń bọ̀ yìí ẹ lọ mọ̀ sí ọjọ́ ńlá ni ọjọ́ náà lọ́wọ́ ọba máa ń fi àwọn mọ́mìnì ti fáà lórí bí mo sọ fún yín pé inni a'lamu ma la ta'lamun mo sọ fún yín pé ẹ̀mọ nǹkan kan èmi ni mo mẹ́yìn ẹ̀yìn kan rí tàyè ẹ̀mọ inú ti inú tí mo mọ̀ ìjókòó àná tí mo sọ fún yín kò náà lẹ́rìí nígbà tí àwọn èèyàn bá wà ní Arafa tí wọ́n ti labbaika Allahumma labbaika labbaika la sharika lak ìyẹn mélòó ni wọ́n wà ní Arafa tọ́lọ́ fi hàn sí fáàlì ṣùgbọ́n nítorí pé ọjọ́ náà jọjọ́ ńlá táwọn màláíkà náà mọjọ́ náà wípé ìjọsìn ìjọ náà ìjọsìn ńlá ni ìsúnmọ́lọ́ pátápátá ìjọ náà ìsúnmọ́tọ́ lágbára ni ọjọ́ náà ni ọjọ́ àràfá bàbá wá lè lọ mọ́kà táà lè ṣiṣẹ́ hajj afún alọ́pọ̀túnítì ìjọsìn táà sí ìjọ náà òun náà ni asọ́wò ààwẹ̀ kí lọ látà jẹ lára ààwẹ̀ ọjọ́ náà tàà bá gbà ànábì nàrí fẹ̀fà sọ́lọ́mọ̀ àwọn àríwọ̀sọ̀lá oníyókàpítì rúdánà

gbogbo ẹ̀ tí wọ́n bá ń sọ láti ń bẹ́ fún ọpẹ̀sẹ̀ ọdún kan rẹ̀ ṣùgbọ́n eléyìí lọ rẹ̀ yóò sí bọ̀ ta ni ń sọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ Àrafà ọgbà rẹ̀ ọjọ́ kan jọ náà eléyìí súnà anabi náà sallallahu alayhi wa sallam nínú àwọn oríire tá a ṣe láwọn ọjọ́ tá a wà ibi ara ni ò gbé agbára ni ò gbé ah, ó yẹ kágbára rẹ ó gbé jọkàn yóò mọ àwọn ọkọ kágbára ọjọ́ kan káwá sí bí bí ẹni tó gba tó sanatain sanatain two years àwọn ọjọ́ kan ah, ọlọ́run adúgbò lọ́dọ̀ rẹ o mo dúpẹ́ tó ṣe mí ní mùsùlùmí mo dúpẹ́ fún ìrọ̀rùn ọba mo dúpẹ́ tó ṣe mí lọ́mọ lẹ́yìn àyìnẹ́bì tí ó sì tẹ́ kékeré tí ó wà gbẹ̀sán ní ńlá àwọn náà mọ̀ tá bá ní state job appointment wà nílẹ̀ àti federal bá wà nílẹ̀ mo mọ̀ pé federal kálukú dìbò kan fún ìfẹ́ mu yọ̀pù federal lọ́wọ́ mọ̀ torí gbọ́mọ̀ pé owó wọn máa yàbẹ̀ ni pé a máa lò òkè díẹ̀ ju ti state lọ bẹ́ẹ̀ náà local government and state àwọn yóò mú state wọ́n fi ti local government wá wọ ẹ̀sán tí ń bẹ fún ayélujára ẹ̀sìn Islam àrùn ọjọ́ kan á pa ẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ kẹ́nìkan wá pẹ́ nìkan kú sórí igi kan yọ pa ẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ subhanallah àwọn òní tí ó pẹ̀sẹ̀rẹ̀ inú ẹ̀sìn wọn àbí afẹ́jẹ́ nìkan àwa wá ní àwọn pẹ̀sẹ̀rẹ̀ pẹ̀sẹ̀rẹ̀ pẹ̀sẹ̀rẹ̀ kódà kì í sí pẹ̀sẹ̀rẹ̀ tí ó jẹ́ ọjọ́ kan rẹ̀ pẹ̀sẹ̀ ọdún kan rẹ̀ pẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ nínú ẹ̀sìn Islam òfò nífẹ́ tó Islam tàbí kí wọ́n bí Islam tó wá jáde kó mẹ́tò lóhun òfin Islam ó sọ kò sọ́láyé ó jù fánù alẹ́pọ̀ ó sórí burúkú bẹ́ẹ̀ ni wàláì ó sórí burúkú àmọ́ ìyàbọ̀tẹ́rí falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ọlọ́run ló gbò lórí burúkú lèsì ìmọ̀ ìjọ bẹ́ẹ̀ nípa báyìí ọlá tọ́lọ́run fún àná ẹ̀sìn tọ́lọ́run fẹ́rẹ́ tọ́lọ́run fẹ́rẹ́ ànábì nù oríire tí ní àṣẹ ẹ̀ṣẹ̀ nù ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin mùsùlùmí ẹ̀jẹ̀ ká lọ́wọ́ mọ̀ pé ìjọsìn ká tó ń bẹ wájú wa bákan náà tá a mà sí ó sì ti fẹ́ dọ̀ràn yẹn sunna nẹ́bì ní ká lọ ayé ó ti fẹ́ di ọ̀ràn yẹn ẹ jẹ́ ká mójútó ìdè wa ìdè náà ló sọ́mà ní ọjọ́ júmọ̀ àlọ́bọ̀ ti ń bọ̀ yìí kálukú sojú kòkòrò láti kí bí ọlọ́run ọba bá ṣe kádàrà bó ṣe kí àti ibi tó dùn sojú kòkòrò láti kí ìran ayé bọ́lọ́run ọba bá ṣe ṣépé kọ́rọ̀ ọlọ́run sí láàyè

gbogbo obìnrin tí ọ̀gbọ́dọ̀ jáde wá tí ìsọ̀ ọ̀ràn yàn tó kọ́ wá jáde kírun gan masalasi ìran ọ̀ràn yàn lọ́jọ́ ayé ọ̀nà ẹ̀fọn abọ́dá ọ̀gbọ́dọ̀ sẹ́kẹ̀ndì kankan nílé tẹ́bìlọ̀ ayé tó fi jẹ́ sí pé ìwọ́tọ̀ wá lálàáfíà ìwọ bàbá tẹ́sẹ̀ rẹ ti gbé báyìí apá rẹ ti gbé báyìí ọwájú kò kalé ọwá lọ ayé àbó òkí bọ́lọ́ bá ti kálẹ̀ látọdún yìí fún wa ó òkí àlọ́mọ̀ pé ọ̀ọ́ mórí ọlọ́run ọba lórí rẹ̀ ànábì àrí sọ́lá tó mọ̀sílám ó ní ẹkọ́ àwọn obìnrin tí ọ̀lá àlàáfíà gan jáde lọ́dọ̀ ìyẹn ni àwọn tó ti menstruation lọ́wọ́ náà pẹ̀lú ti menstruation lọ́wọ́ aláàárẹ̀ ló kọ rẹ̀ lákòókò ni wọ́lá àyà rẹ̀ lọ́wọ́ ìbí àwọn ti menstruation lọ́wọ́ náà máa bí sí rí lára wọn ọ bẹ̀rẹ̀ lónìí o tẹ̀mù pẹ̀lú mi tọ́ba ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìnira ní fún ọjọ́ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ lọ́jọ́ ọdún bọ́ sí ànábì ni ẹ mú ẹ jáde lọ kóhùn náà kí lọ́mà tí ó lọ́wọ́ lọ sí wàhálà bá ń tí kì bá ṣe pé ìjọsìn yẹn pàtàkì púpọ̀ ànábì lè yẹ ṣe hajjina káwọn náà lè bá àfojú rí àdúrà wọ́n lè bá sáámi àdúrà táwọn àfọwò sí lọ́wọ́ àbí táwọn mùsùlùmí òsì àbíkò náà lè bá sàdúrà fún ara rẹ̀ ilé ń bá yìí ẹ̀yẹ mùsùlùmí òdodo àbẹ̀lẹ̀ wọn bá láàrin lójú lọ ọba tí kẹ rúfin rẹ̀ kọ́kẹ́ ẹni kọ̀kan wa kó túbọ̀ tún sáàánú wa sí ní ìlàmù ẹ̀rọ ọmọ pé annal òhìyàtà sunnatu nabiyyikum sallallahu alaihi ara máa jọ sì ti mẹ́lọ́ kan wa náà ẹ̀rọ súnà nábì wa ni ó lè bá àyà tí mo fi bẹ̀rẹ̀ ni pé làkọ́dí kana lakum fi rasulillahi uswatun hasanah ẹ̀ràn iléyà súnà nábì wa ni ó sallallahu alaihi ẹ̀mọ́ fi kékeré o mo rọra brief wa lánàá àbílẹ́kọ̀ tó lọ yí pé ẹnìkan ìṣẹ̀ṣẹ̀ dágbà pé mo fẹ́ wọ iléyà o àwa àyòbá wa ilá dá gbogbo wàhálà nílẹ̀ ṣẹ̀ríà òfin wàhálà síbẹ̀ o àwọn alákó wàhálà bùra wa lọ ẹnìkan ìṣẹ̀ṣẹ̀ wọlé yá ọbẹ̀ yìí sì sílẹ̀ náà sẹ̀ríà tó bá sílẹ̀ lọ́dún yìí àbí yóò sókè lọ́dún tí mọ̀ ń báyà kìí ti kú tó bá ti bẹ̀rẹ̀ lé àwọn ọmọ pamọ́ o lè pa lọ́dún yìí kọ́mọ́ sàgbára lọ́dún tí ń bọ̀ kàbí kọ́kọ́ ní kọ̀ǹdíṣàn kan wọ́n ti wá padà ọtọ́ máa a sì máa ń jẹ gbèsè ẹran léyá tó o bá ní àfọkànsí tó fi san gbèsè náà tó yọ ọmọ yìí a lè yáwó a lè ya ẹran léyá gbà lọ́dẹ̀ tí ń tà á tá a bá láfọkànsí owó tá a fi san gbèsè yẹn fún ìyí tá a bá láfọkànsí ni ọ̀dà ayáwó ti torí pé kò sí ní ìlànà ìsìn Islam Ànábì wa sallallahu alaihi wa àwọn ní àpẹẹrẹ fún wa ń bí ẹran léyá púpà tí wọ́n bá ní wọ́n bí wá léèrè ní àṣẹ léèrè èyí tó lówó láti náà lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam mo rò tó gba náà láti ọ̀fẹ́ kì í wọ́n èyí tó lówó àrí ìṣọ̀rọ̀ àti wọ́n sẹ́rà wà náà bí wá èyí tó lówó sallallahu alaihi wasallam tó ń ti bẹ́ẹ̀ gbogbo ọdún tí wọ́n bá wọn láyé wọ́n máa pẹ̀yàn léyà sallallahu alaihi wasallam kí lọ́pàá kí ló bá tán fi rí pa ẹ̀sán abẹ̀ tóbi púpọ̀ kí ló bá tán fi rí pa ìgbàgbọ́ wọn ọ̀gá jù tàwa lọ nínú ẹ̀sìn nínú ayé lọ́dọ̀ tí wọ́n ẹ̀sìn ní nọ́mbà wọn lọ́dọ̀ àwa ta kú ńlẹ̀ ayé nọ́mbà wọn lọ́dọ̀ wa ayé láwọ̀ pàṣẹ àtó sẹ̀sìn ẹ̀ owó yóò bá nù ayé láwọ̀ pàṣẹ àtó sọ̀rọ̀ ẹ̀ ń gbé àtó sọ̀rọ̀ náà ni pé àtó sẹ̀sìn ìtumẹ̀ náà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àtàwọn tẹ́sìn wọn dá ẹ̀sìn lákọ̀ọ́kọ́ sí kátó sáyé wà lálẹ́ àṣírọ̀jù khairul laka mínà dúwùlà òfin ọlọ́run ẹ̀sìn lákọ̀ọ́kọ́ sí kátó sáyé torí kò ní yọ lọ títí ayé ò ní lọ títí ti ànábì wa sallallahu alaihi wa sallam táwọn bá wá fẹ́ pẹran lé àti wọn lọ́mọ pé kìí ṣe pé mo fa mọ́pa mo rí o mo sọ fún wa lẹ́ẹ̀kan yí pé wọ́n yí solówó sallallahu alaihi wa sallam mọ́tò ń wọ́n máa select ìwọ náà select bó o ṣe ń select ilé kíkọ́ select bó o ṣe ń select aṣọ rírà select bó o ṣe ń select ìtìlọ̀ ṣọ́ọ̀bọ̀ ọ̀rán sọ select bó o ṣe ń select ilé oúnjẹ tó dára láti lọ jẹun select àlùkìyàmà rẹ yẹ látàkùkọ ilẹ̀ anáwó Muhammad sallallahu alaihi wasallam jẹ́ wọ́n fẹ́ mẹ́ra wọ́n ní àwọn ìṣòwò ni máa rí olùfẹ́ sàlàyé ẹran ànábì fún wa wọ́n náà ànábì káà náà yóò rọ́ọ̀sì káànà tó rí nítorí ayé ṣe gbogbo ìgbà ní máa ti bẹ́ẹ̀ èyí ti bẹ́ẹ̀ kan ó dé sí bọ́ọ̀sì gbogbo ìgbà tó bá fẹ́ gbọ́n lé ìwé ẹran tí máa ń pani ọfẹ́ sàlàyé ẹ̀ fún wa. bí kàbùsẹ́yìn àgbò méjìlá náà ló máa ń pa sọ́nà ń bá wa àgbò mélòó méjì àgbò tó tó àgbò ni ò máa wò ó tẹ́málágbò làtọ́ tó wa pé àgbò ni tí wọ́n á gbọ́rò nìkan fún méjì wọ́n ní àmlàháyìn àmlàháyìn tó rí jọ̀bọ̀jọ̀bọ̀ torí jọ̀bọ̀jọ̀bọ̀jọ̀bọ̀ tọ́sára tó kí tí nǹkan kìí sí lára amìláhàì kìí dé pé ká tóbi ká kéré ẹ̀ẹ́dẹ́ ara nílá ká kékeré kan sọ̀pọ̀ ìṣe ànábì òjò bẹ́ẹ̀ ń tẹ́ ọ sallallahu alaihi wasallam ìjọsìn máa ń rìn tàbá fẹ́ sì jọsìn á máa ń ṣẹ̀ṣà ń dá àtúnṣe lọ́wọ́ ọba ni lóbi jẹ́ sí pé inú ọlọ́run ó dùn pé ọjà eléyìí lọ́jà eléyìí fáìn eléyìí tóbi eléyìí

ẹ̀ẹ́ pé yàbá fẹ́ ẹran ọdún si bó sí ń wọ ẹran náà ló tó máa wo kíni yọ máa wo ìwo rẹ̀ náà tó bá fẹ́ sẹ̀sà tánù wò pé ẹran rẹ̀ tóbi ṣùgbọ́n òwò ẹ̀ ti dá ọgbà díẹ̀ ṣùgbọ́n ọgbà tán mọ́ ó sì máa láti náà wo rẹ̀ kó tún wo jọ̀bọ̀jọ̀bọ̀ rẹ̀ ó tún kẹ́lẹ́ ànábì a máa mú ẹran tó jẹ́ sí pé white ló dominate ara rẹ̀ kọ́lọ̀ rẹ̀ black black wà wà níbi ẹnu ẹ̀ bí orí ẹ̀ black lórí ẹ̀ níbi ẹsẹ̀ rẹ̀ níbi pátákó ẹsẹ̀ rẹ̀ ìsàlẹ̀ yẹn black mẹ́rẹ̀ ẹ̀ níbi àyà rẹ̀ gígẹ̀ ó tún wá ní black mo bí ó ti dá tó sallallahu alayhi wa sallam ah lórí pé ànábì ọkọjá bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ń dé pé tọ́ bá tẹ̀lé tiẹ̀ ó dà wọn náà tẹ̀ tẹ̀ tẹ̀ wùlọ́ ní ìpínlẹ̀ ìnira tó ọmọ rà látọdún tó ti lọ fẹ́yìn pé ẹ sábà ń wá kan wá níta bá láti rí òun gan yọ máa yẹ tó lẹ́sẹ̀ wà sípàjù ní ẹ bá ń wò kò sì wé nǹkan wà sípàjù náà sọ tọwọ́ sọ ní ti bí kákàpá tọ́jú kákàpá náà ni ọmọ pítọ́ bá pa kò gbé kì í sàpagbé lóko ẹran léyà àpáyé lóko rẹ̀ ń jẹ́ tí wọ́n bá pa oṣù wà nínú tẹ̀lé rẹ̀ nígbà tí a máa ba nǹkan rẹ̀ ń bẹ́ ìwọ́n tó pa kò lówó ọbí orí nǹkan rẹ̀ ibi a ah, ẹran kò lówó ni wọ́n bá ń tẹ àwọn tó sì pa ẹran lówó àwọn sì máa rí jẹun bí a ń bụ ni ó ọ lára ẹ̀ múra tí ẹ bẹ̀rẹ̀ lọ́dún yìí kò ẹran tó ọba ọmọ yìí tó ń pẹ̀rán fún ìfíṣẹ́ àlọ́ torí gbogbo tó gbọ́dọ̀ ráyọ̀ gan kọ́ ló ní ẹni tó fún ọ náà ní kọ́ pẹ̀rán fún pẹ̀yẹ kó ló wá láti fi ọlọ́ọ̀bà yóò sí náà fún wa ẹ̀yin mùsùlùmí òdodo ẹlọ́mà pé anábìwà alẹ́ sọ́dá tó wọ̀ wọ́n ẹ̀sìn fún ayé kí igi dáadáa pé ọjọ́ ọdún síjọ́ mẹ́jọ bóòlù àti wá sí nínú sẹ̀rẹ́ ìsìláàmù ẹlọ́mọ pẹ́sìn ìsìláàmù kì í ṣe ẹ̀sìn mọ bá bàbá mi ń bẹ̀. ilé lè máàmù lè dá wa ẹ̀sìn ìsìláàmù ti bá wọn tó o bá jẹ́ ọmọ ilé lè máàmù ọmọ ilé ìmáàmù àti ìmáàmù tó ti kú ni àti ìmáàmù ti ń bẹ láyé ní ìwọ ọmọ ìmáàmù sí iná gan. ó tó bẹ́ẹ̀ kọ́ wa máa fọ́ lálẹ́ lórí ẹ̀sìn ìsìláàmù kò sí sí ìmọ̀ ẹ̀ kì í ṣe ilé la fẹ́ fi tẹ̀sìn náà evidence gbogbo ọ mẹ́rin wá ní àfáàlì ní kílẹ̀ rí ẹ̀ lórí nítorí ẹ̀sìn Islam ẹ̀sìn evidence ni eléjẹ̀ fi yé wa wípé kò sí nǹkan tí ń ẹ̀sìn Islam tí ò lẹ́ tẹ̀sí ó fi yé wa wípé kò sí nǹkan kan tí a fẹ́ gbé wọnú Islam tí ó bá ti lẹ́rìn àárín gbà á náà bíyàn bá yá ní ìsìn tó bá ti bá tó jẹ ọyá yìí ó fọwọ́ bu ẹnu ẹ̀ tó bá ti lẹ́rìn àkọ́kọ́ tó ti lẹ́ẹ̀kejì tó ti lẹ́ẹ̀kẹta káàbà rẹ́fídẹ́ǹsì fún náà ṣẹ̀rí àwọn òbílẹ̀ rẹ̀ pé dó àbá wa mo ló ti rí pé ká máa síbẹ̀ dábáyá má sì gbọ́ o lè ti gbọ́ pé wọ́n ní ẹ̀rí ẹ̀ wà lọ́jọ́ ká máa ṣe bẹ́ẹ̀ pé ẹ máa jí ẹnu anábì àárẹ̀ sọ́lá tó wọ̀ nínú yín yá yá fálẹ̀ yàtú dòfà yá jí ẹnu ẹ̀yìn náà wò kíyàn yanu ha lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà gbogbo bẹ́ni rẹ̀ bá ń rùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo òórùn náà yóò ti kíni ó ti ẹ̀ta kòkó ta wà àkókò corona virus ọlọ́run là wà ń bẹ̀ ẹ̀yìn bá yanu bẹ́ẹ̀ tètè bẹ́ẹ̀ tètè ya tètè ya sáfù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n tètè gbé ń bẹ lára rẹ̀ kó máa fún abọ́ dájọ́ lára ọlọ́run là wà ń bẹ̀ nàám ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀rí ni ìta afẹ́mọ́já ti fún ẹni pé ẹ̀sìn ẹ̀rí èyí ìjọba forí gbájúmọ́ oníbà ti ṣe o ìrìpá àti bó ti ó tẹ̀lẹ̀ fáà nẹ́bì náà sallallahu alaihi wasallam jímà ọdún iléyà àbọ̀dún ọbọ̀ sí ọjọ́ júmà ó forí ba ọjọ́ júmà ànábì wá kí sáwọn tàbí tó ní ẹ̀yìn tàbí èyí ìdìlà náà bì tí ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n kí ẹ̀yìn ìdìjà ànábì ní kọ́ọ̀dì ìdìtà máa fi yawmikum hadha àìyìndàní ọjọ́ òní ìsọ́jọ́ júmà yìí ọdún méjì ti forí bára wọn báyẹn mọ́mì ní òdodo ọdún méjì ti forí bára wọn ànábì ní ọdún àkọ́kọ́ sallallahu alaihi wasallam òun náà lọ́dún jímọ̀ àní ọdún ẹlẹ́ẹ̀kejì òun náà lọ́dún dáa wà nú ẹ̀ ọdún ìtùnú àbọ̀dún iléyá ànábì wá fún ẹ ní rúùlù tí wọ́n ti níjọ́ náà wọ́n ní fàmà ń ṣá ẹni ọba fẹ́ nú ní o àjíjá àwò ni jímọ̀ o fi ẹni pé má lọ yìí níbi ojúmọ́ àjọ mẹ́jọ yìí tó bá kí èyí bọ́ bá wù ọ́ bọ́ bá wù ọ́ náà ní kó lọ júmọ́ tó bá wù ẹ́ ní kó lọ fún júmọ́ tòmókè lórí ẹ̀ tó ẹni tí ọ̀wá lọ yìí lọ́jọ́ mẹ́jọ yìí ọ̀dọ̀ ọ̀rẹ́ èèyàn ní kó lọ kí júmọ́ tó bá jẹ́ onírìn àjò tí júmọ́ àbájọ ọ̀rẹ́ èèyàn fún ẹ̀ sọ̀rọ̀ pé júmọ́ àwọn èèyàn kan wà tó jẹ́ pé júmọ́ yìí sọ̀rọ̀ èèyàn fún bí obìnrin ní nǹkan kàbá yìí bí onírìn àjò bí aláàárẹ̀ náà bí a ti ṣe inú nì ẹ bá wá yìí nà sí hàmí fún gbogbo àwa mùsùlùmí pàápàá jùlọ pẹ̀lú situation tá a wà yìí ó ní pé ẹjẹ́ pín ẹjẹ́ ká pín wọ́n tó bá ti wá yìí dákùn má wà sí kí má wà jùmọ́ à sọ́n fáà bọ́dọ̀ pọ̀ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ láti mọ́wùlẹ̀ wà júmọ́ àkókò tá wà yóò ti gbà nù ìwọ ẹ̀yin kẹ́ mọ́ wà yìí kẹ́yìn ọ̀wá ti kíni kẹ́yìn wá júmọ́ mọ́ wà méjèèjì papọ̀ torí àkókò tá wà yìí mọ́ wà méjèèjì papọ̀ kó lè bá fẹ́lú mi láǹfààní ìwọ wá yìí káwọn kan wá jùmọ̀ bó ti yẹ ká sínú lákòókò tá wà yìí ṣùgbọ́n ẹnìkan ò lè léèyàn o o ṣùgbọ́n à ń kí ló tó fi lọ sí júmọ́ tọba wá yìí ọ̀sọ̀ tó mọ fẹ́ rìlífù àwọn mùsùlùmí yòókù táwọn ọ̀wá yìí táwọn fẹ́ lọ sí gíní táwọn lọ wá kí jọmọ́ tó bá jẹ́ sípá níyàn tó fi sínú ni ọlọ́run tó fọ́n ńlá dárí pé ọfà àyè gba ọmọ ìyá rẹ̀ aláwọn ìjọba nílẹ̀ mímọ́ pàápàá jùlọ ní mẹ́kà àwọn ìjọba wọ́n bí ẹnìkan lè nínú àwọn gọ́ọ̀mẹ́ntì tó wà ń bẹ̀ wípé ha ìjọ tó ń ti wà ní kàábà yìí òun ò rí wọ gọ́ọ̀fúnà yìí kò tiẹ̀ wá ti tàwa kí ló dé rọ́bìnà ní òun nǹkan wọn máa ṣe jojúmọ́ ṣùgbọ́n yìí náà ni ó kò padà ràbà òun ò lè wá sí tọ̀wá àfò káwọn gìlàgìlà ọmọ ṣe kíni má rọ̀ lẹ́yìn àsìkò tí wọ́n ń tọ̀wá àfò lọ́wọ́ gbogbo ẹ̀yìn wọn wọ̀nyẹ́ ni sí tọ̀wá àfò ó wá lè ṣe déédéé àwọn ìjọba ń segin lọ́wọ́ wọ́n ń tọ́wọ́ àfọlọ́wọ́ ẹ lọ́kùn kí ni ọmọ ìpè ní ọmọ ẹgbẹ́ olórí burúkú àwọn òwúrọ̀ àwọn eléyìí láti ọdún ọgbọ̀n ọdún tí mo ti ń jẹ́ ẹ̀ràn tó mọ̀ fẹ́ wá mọ́ta mọ́ wá di ẹnìkan tó wá dáńdó tí mo wo kàbá lọ́ọ̀kan báyìí kò jẹ́ débẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ìjọba fún ọ pé ìdọ́fà nù tó bá jẹ́ sí pé ọgbọ́n wà láti máa sọ wá fún ẹ̀yìn táwọn ò ní gún yín ni àwọn ọmọ ìgbà míì jẹ́ máa fẹ́ sí òkè pátápátá ní ọmọ lọ lókè lọ́hùn tí wọ́n rí pé kò ní sí tí a ń ti sọ́pù àwọn ènìyàn tó ń ti bẹ́ẹ̀ náà wàhálà bẹ́ẹ̀ náà kó tó gòkè ńkọ́ wọ́n náà ma bí iṣẹ́ tí wọ́n ọ̀ràn wọn làwọn èèyàn ó ṣe àwọn security wọ́n fẹ́ wójú ilé ìjọba wọ́n ti dalẹ̀ rú lọ ó kù wákàtí kan tí ó dé ni wọ́n ti bìlà gbogbo ààyè náà gbé ẹni kankan gbọ́dọ̀ sí nǹkan kan mọ́ bó ṣe rí nù tó nípa báyìí tọba láàrin rẹ láti fi àwọn kankan sílẹ̀ ọgbàládà òkódà á máa kì ọ yí pé ìwọ ni ọ̀jọ̀gbọ́n ìwọ ni làákàyè abẹ́lẹ́wọ̀n ọba ọdún ìtí ń bọ̀ ìyọ́lọ́wọ̀n ọba kó sí ní ọrùn fún wa ọlọ́run ọba kó sí ní ọrọ̀ fún wa gbogbo nǹkan tá a ti ṣe ọdún náà olórí ẹ̀ náà ni ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba kó sàlékún bẹ̀rù rẹ̀ fún wa ó jẹ́ ká bẹ̀rù rẹ̀ sí ìta bẹ̀rù tẹ́lẹ̀ kọ́ mọ́jẹ́ kókó láyà wa nínú àwọn kan tá a ti ṣe ọdún náà ó náà ní àlàáfíà ọlọ́run mọ́ gba àlàáfíà lọ́wọ́ wa nínú àwọn kan tá a ti wa gbogbo ẹ̀ há lóòótọ́ lákòókò sìn ṣùgbọ́n ọ̀há ní lójú gbogbo ayé ní ó sì ń dẹ̀ fáwọn kan lọ́wọ́ lákòókò tá a ọlọ́run jáwà náà àwọn tí ó dẹ̀ fún wa jẹ́ káwà ní àwọn tí ó rọ̀ lọ́rùn ní àwọn ẹ̀dá rẹ̀ bó ti wulẹ̀ kó lé tó mẹ́jọ lè máa wà ọlọ́run ọba ẹ jẹ́ ká máa bẹ náà ní gbogbo ìgbà torí gbogbo nǹkan bá rí bó ṣe rí ìní àní nǹkan jẹ́ káwà tó tó ọlọ́run a mọ̀ pé gbogbo rẹ̀ ọ̀sẹ̀ yẹn rẹ̀ ọlọ́run ó mọ̀ kó tó ṣẹlẹ̀ wọ́n ló ti dá dákùn mọ́jẹ̀ tí ọlọ́run mọ́jẹ̀ kìí ti wọ́n lé o ọdún náà kọ́lọ́run الله وسلم على نبينا محمد